إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يدئ الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وفر الهدي يدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدقف الله وضع الله سبحانه وتعالى أترى صلاة اسمه نبي محمد صلى الله عليه وسلم إكرام الله kí wọ́n bẹ pẹ̀lú àwọn sọ̀hábà ń ṣe ọlọ́run àwọn ará ilé ń ṣe ọlọ́run ọba kú máa bẹ pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. la hawla wala quwwata illa billah a máa tẹ̀síwájú lórí àgbéyẹ̀wò tafsir al-Qur'an al-Karim Surat ash-Shu'ara Quran chapter twenty six látòrí àyà kẹwàá verse ten. أعوذ بالله من الشيطان الرجيم وإذ نادى ربك موسى أن ائت القوم الظالمين قوم فرعون ألا يتقون قال رب إني أخاف أن يكذبون ويضيق صدري ولا ينطلق لساني فأرسل إلى هارون ولهم علي ذنب فأخاف أن يقتلون قال كلا فاذهبا بآياتنا إنا معكم مستمعون رضى الله سبحانه وتعالى lẹ́yìn ìgbà tí ọlọ́run júwe fójíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ìṣísí àwọn kèfèrí àwọn aláìní gbàgbọ́ àwọn abọ́dìbọ̀pẹ̀ àwọn oníṣẹ̀ṣe lásìkò ànábì ní ìlú maka látara ìmúgbàgbọ́ wọn ọ̀rọ̀ ọlọ́run ọba wọn pọ̀ kalẹ̀ àṣẹ ọlọ́run ọba wọ́n tàpá sí òfin ọlọ́run wọ́n pè nírọ́ ọ̀rọ̀ ọlọ́run wọn ní kò rí bẹ́ẹ̀. lẹ́yìn náà ọlọ́run wá ṣẹ́rí ẹ̀kọ́ yìí fún òjíṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ṣẹ́rí rẹ̀ láti máa sọ fún anabi sallallahu alayhi wa sallam nípa ìtàn ìkan nínú àwọn ànábì ọlọ́run tó jẹ́ kan nínú àwọn ànábì ìbànú Ísírẹ́lì ó sì já sí pé tí ẹ bá wo ìtàn ànábì náà á máa mọ̀ wípé kò sí ànábì ọlọ́run ọba kan nínú àwọn òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́run gbé sí àwọn ọmọ Ísírẹ́lì tó lọ́lá tó tó tóbi tó tí ìtàn rẹ̀ tó kẹnu tó pọ̀ tọ́lọ́run bá wa sọ nínú alukur'ani kò sí ìtàn ànábì náà tó tó ànábì tọ́lọ́run fẹ́ mọ́rọ̀ rẹ̀ báyìí. òun náà ni ànábì wa Musa aleyhi salatu wa salam táwọn kan máa ń pè ní Moses àwọn kan máa pè ní Mose ìtàn rẹ̀ òun lọ́lọ́run fẹ́ sọ fún wa nínú alukur'ani kẹrin bó ti ẹ̀ já sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn súrà ní alukur'ani olùlọ́wọ́ bá ti máa ń sọ ìtàn ànábì wa Musa aleyhi salatu wa salam torí ẹ̀ lẹ́yìn pé alukur'ani kún fún ìtàn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ànábì ọlọ́run tọ́lọ́ tún sọ ìtàn rẹ̀ ní púpọ̀ láàyè púpọ̀ nínú alukur'ani lẹ́yìn muhammad sallallahu alayhi wa sallama onáni anabi wa musa alayhi salatu wa salam. ọlọ́nùmọ̀ ìdúnáàdà rọ́bùkà musa anìtìnú tọ́wọ́n mọ̀rọ̀ ọ̀gbọ́ọ̀lì ni. ọlọ́nùmọ̀ muhammad sallallahu alayhi wa sallam wa ibi jẹ́ ká sọ fún ọ ká tún fi mẹ́ ẹni tó mọ̀ nínú tí ò ṣojú rẹ lẹ́fì máa rí wípé àwọn tí ànábì sallallahu alayhi wa sallama ní tó bá ń sọ fún wa nínú ẹ̀sìn wa yálà òfin ni ìdájọ́ ni ọ̀rọ̀ ìgbàgbọ́ ni kódà tó fi débi ọ̀rọ̀ ìtàn ìtàn ìtàn àwọn ẹni tí wọ́n ti lọ àbí ìṣẹ̀lẹ̀ ẹni tí ó mọ ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú sáwọn tó ń bẹ láyé gbogbo ẹ̀ pátá kìí ṣe àròsọ ànábì òòró sọ sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ sì ni kìí sì ṣe àhígbọ́n ọ̀tọ̀ ní àròsọ kí ẹ máa dá ronú gbé ọrọ kalẹ̀ fún rẹ̀ òun ní àròsọ àyè gbọ́ mo gbọ́ táwọn èèyàn kan ń sọ mo wá fetí pọ̀ èmi náà wá ń sọ àyè gbọ́ nù kì í ṣe ni kì ṣe àyè ọba bá a sọ ni ọlọ́run fi hàn ọlọ́run ló ránṣẹ́ sí ọlọ́run ló fi rán Jibril sí i eléyìí kó bẹ nísàlẹ̀ ọkàn wa kó bẹ lórí ọkàn oníkálukú wa gbogbo tá a bá ń gbọ́ tánà bá ń sọ fún wa nínú ọ̀rọ̀ ẹ̀sìn òfin ni ìdájọ́ ni ọ̀rọ̀ ìjọsìn ni ọ̀rọ̀ ni tó fi mọ́ ìtàn ni òye gbọ́ lọ́dọ̀ ẹnìkan kankan! báwọn kan ṣe ń sọ yìí pé àwọn kan tó ń sọ yẹn nìyí ó ń gbọ́ lẹ́nu kan ni àbó ń gbọ́ lẹ́nu àwọn kan ni ìrọ́nù àbáwọn kan sọ pé tọ òun ló ń ronú ń gbé kalẹ̀ fún rẹ̀ eléyìí ọba ni ọlọ́run ló bá a sọ̀rọ̀ lọ́lọ́run ló rán jìbìrì ìlú sí kì í ṣe dánábí sallallahu alaihi wasallam tó sọ̀rọ̀ ọlọ́ni máa yá ti kú wá nílé hawa ànábì dá ọ̀rọ̀ ọ̀rọ̀ fún rẹ kò dọ́rọ̀ mú wá fún rẹ gbogbo tó bá ń bá yín sọ nínú ẹ̀sìn in huwa illa wahyun yuha nítorí wọn lọ́n fi rán òun ni ó mọ̀ sọ fún yín jàmáà mùsùlùmí torí ẹ̀ ìtàn tá a bá gbọ́ nínú alukur'ani àbí ìtà bá gbọ́ nínú ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam àyè jà níyàn àyè máa sọ pé sósì lè rí bẹ́ẹ̀ ṣá àyè máa ṣe iye méjì lórí ẹ̀ bẹ́ẹ̀ la gbọ́dọ̀ já níyàn dípò táàkì wá sọ pé a ti ẹ̀tún fẹ́ pè é nírọ́ eléyìí ò gbọ́dọ̀ wáyé fún mùsùlùmí fún nígbàgbọ́ òdodo torí ẹ ẹrí pọlọ wa if wa if pọlọ bá ti lo if tó muhammad sallallahu alayhi wa sallam ìtumọ̀ ẹ̀ ni pé wà nábì kò sójú rẹ o ò mọ̀ o ò gbọ́ tẹ́lẹ̀ o ò sí ń bẹ́ o àwa la ó mọ̀ ń pa rẹ̀ àwa la fẹ́ kó o mọ̀ ń pa rẹ̀ ohun tó lọ́n bá wọn màláìkà sọ. وإذ يمكر بك الذين كفروا wà nábì ò mọ̀ o ò gbọ́n pa rẹ̀ o kò ṣojú rẹ̀ o nígbà tí àwọn ń ṣẹ̀ṣe nílùú mọ́kà wọ́n ti gbọ́ pé a torí wọ́n ti pọ́pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ti fìlú mọ́kà lẹ̀ wọ́n ti lọ màdínà wọ́n sá fún àsálà wọ́n sá fún ìdáàbòbò ẹ̀mí wọn ẹ̀sìn wọn àwọn òṣèṣe iná ló ń pa wọ́n wọ́n pa wọ́n wọ́n gbógun tì wọ́n wọ́n ti wá fọra gbọ́ yín pé ah ó ṣeé ṣe kánẹ́bì náà fẹ́ sá kúrò mọ́kà wọ́n ibi yá mú kúrú bí kẹlẹ́ rí iná kẹfẹ́rọ lè yí fìtúkà àwọn lè yá kìlúkà ọlọ́ọ̀ni nígbà tí àwọn oníṣẹ̀ṣe ń tètè wọ́n ń pètò pèrò tí wọ́n ṣe mú ọmọ lẹ̀ tó ní jáde ale bọ́ fara ní ẹ̀ wà ìdínà lè ànábì ò mọ àmọ́ lọ́n sọ fún un sọ èyí ń sì tọ́ka yìí pé ànábì sallallahu alaihi wasallam kò mọ kọ̀kọ̀ ẹ̀ kò mọ kọ̀kọ̀ ní tó bá ń sọ fún wa ọlọ́run ló ń sọ fún un kò mọ̀ láà. kò sẹ́ni tó mọ̀ láàfin ọlọ́run gbogbo àwọn ànábì ọlọ́run pátá kò mọ̀ wọn gbogbo wọn tá mọ̀lá ni wọn kò kan nínú wọn tó mọ̀lá àwọn náà mọ̀ béèrè pé ta ló mọ̀lá ni kò tó mọ̀ láàfin ọlọ́run ọba. وإذ نادى ربك موسى ọlọ́ni wa Muhammad sallallahu alayhi wa sallam ó sì ń bẹ̀ ó sì gbọ́n pa afẹ́kọ̀ọ́ ọmọ tó ṣẹlẹ̀ nígbà tó wọn ọlọ́run bá pe Musa ọlọ́run pe Musa aleyhi salatu wa salam pípé ni ìpè ìgbéni dìde lójíṣẹ́ ni anikitil kan mọ́ bọ́ọ̀lì ni tó wọ Musa ó lọ àárín sí àwọn ìjọ alábòsí ìjọ alábòsí àárín sí wọn. torí pé fìràhùn taari ni àti àwọn agbódegba rẹ̀ alábòsí ẹ̀dá ni wọn ọlọ́ni àwọn agbéwọ̀ Musa dèdè tó lọ ṣe wáàsí tó lọ ṣe ìkìlọ̀ fún wọn ọwọ́ mọ́ fìràhùn ìjọ fìràhùn náà ẹlẹ́mí lè mọ̀ bẹ́ẹ̀ á ókè fìràhùn náà sí ń bẹ́ẹ̀ ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun ni adarí so ọlọ́run fi ìjọ rẹ̀ ti sí toró náà ló pinlẹ̀ wọn níbi ìbàjẹ́ òun la ṣíwájú wọn níbi ìwà ìdá irú àwọn ìwà ìwà owó ní wọ́n ṣàì nígbàgbọ́ sọ́lọ́run fẹ̀ráwọn náà sọ̀rọ̀ ẹ̀dọ́ lọ́run àwọn ìjọ rẹ̀ gbàgbọ́ lọ́run ọba wọn ni ó ní kò sọ́lọ́run míì lẹ́yìn òun àwọn ìjọ rẹ̀ náà gbà bẹ́ẹ̀ fẹ̀ráwọn náà ń pa àwọn aráàlú nípakúpa nípa tí ò lẹ́tọ̀ọ́ bó ṣe ń pọ ló ń pa àgbàlagbà bẹ́ẹ̀ ló ń pa àwọn ọkùnrin bẹ́ẹ̀ ló ní kán máa rin àwọn obìnrin kán máa rìn wọ́n mọ́lẹ̀ láàyè gbogbo àwọn ìfarani ìgbógunti àwọn ìbàjẹ́ bẹ́ẹ̀ níbẹ̀ lọ́wọ́ fìràhùn. aláyàtàkùn ọlọ́niwọ̀ musa alayhi salatu wa salam á gbé ẹ e dìde láti lọ ṣe wáàsí fún kí wọ́n páyọ̀ ọlọ́run kí wọ́n bẹ̀rù ọlọ́run gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ń bẹ lọ́wọ́ wọn kí wọ́n wá ọwọ́ rẹ̀ bọ́lẹ̀ kí wọ́n tẹ̀lé ẹ kán tẹ̀lé òfin ọlọ́run ọba eléyìí ò ní wọ́n mọ̀ ní ọ̀rọ̀. قال رب إني أخاف أن يكذبون Ànábì wa Musa alayhi salatu wa salam lẹ́sẹ̀kẹsẹ̀ ló fèsì fún Ọlọ́run àmì ní mi lọ́wọ́ tó ránà kì í kó ntọ́lọ́ fi hàn láà kò sánàbí àìrọ òótọ́ mi ránṣẹ́ rárá gbogbo àwọn anábì ọlọ́run rọ̀ṣídùn tùkánà ẹni ìmọ̀nà ni wọ́n ọ̀jọ̀gbọ́n ni wọ́n wọ́n ní òye wọ́n ní làákàyè lásìkò oníkàlùkù wọn àwọn ni wọ́n lóye jù àwọn ni wọ́n gbọ́n jù àwọn ni wọ́n ní làákàyè jù sòwò tàpá sófin ọlọ́run torí ẹ̀ kìí ṣe kí bóyá gbólóhùn sanabi wa musa sọ ó sọ ètò rọ́ọ̀dẹ̀n alọ́lọ́ láti lè fi dọ́rọ̀ ọlọ́run wọn bá padà náà fáàlà rọ́bì oníwò olúwa mi ìní afọ́ọ̀fún ayíyó kẹ́tìbọ́n mò ń páyà lórí nǹkan kan kí ni nǹkan náà wọ́n pè mí nírọ́ kí n tó bá fẹ́ràn mi sí wọn ò ní gbà á.

ẹ̀rù wọn ń bà mí ẹ̀rù wọn ó ń bà mí torí ẹ̀ ìgbáyà mi wúwo ẹ pé nígbà míì ìyá máa mọ tí ó sọ àmẹ́ńtà afẹ́ bá sọ̀rọ̀ nìyí jẹ̀mọ́ tó bá ní àwọn ìṣesí kan láà a máa fa sábà bí ìdẹ̀rùba níta ẹni tó bá sọ̀rọ̀ bí tí bá sọ nìyí á wá tí ẹni wọn ní kéèyàn gun sánmọ̀ lọ ìgbẹ́ yóò wà ga sọ̀rọ̀ ìgbà yóò ga kò ní lè sọ̀rọ̀ nígbà tó bá tó kú bẹ́ẹ̀ tán jẹ̀mọ́ ló tó rọrọ̀ sọ. torí ẹ̀ lára tá a ti máa ń tírèèni àwọn ọmọ nìyẹn àwọn ọmọ wa ká tírèèni wọn láti lè sọ̀rọ̀ ní public láti lè bá àwọn èèyàn sọ̀rọ̀ láti lè dájú pọ̀ àwọn èèyàn jẹ̀mọ́ tírèèni yìí àwọn náà kọ́ lára wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ àwa náà sì rí a sì gbìyànjú báwọn ọmọ nìyí bó ṣe lè àdírẹ́sì public débi wípé òdodo náà fẹ́ sọ ni ìmọ̀ràn náà fẹ́ mú wá ni òye kan náà fẹ́ tafà sí ni àkíyèsí kan náà fẹ́ wí ni wọ́n á lè wí ní ọ̀nà tí wọ́n ó rí gbé kalẹ̀ dáadáa ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló mọ̀ òdodo àmọ́ àti sọ ẹ̀rù ń bà ẹlòmíì lè mọ tọ̀sára ó sì fẹ́ sọ̀rọ̀ ni ẹlòmí lè máa ká lónìí ẹ ó sì fẹ́ sọ̀rọ̀ tí ò ní ọ̀rọ̀ sọ ẹlòmí sì ní bí àfọwọ́lẹ́rán yóò mọ wọ̀ sẹ́yìn ò ni ẹ mo kúkú ní ó yẹ ẹ sọ ẹ má jẹ́ ń sọ gẹ́gẹ́ bí ìjọ ọmọnìyàn àdámọ́ ọmọnìyàn rí tọ̀tọ̀ tó wájú wájá sí pé ẹni tí a fẹ́ bá sọ̀rọ̀ nìyí jẹ̀mọ́ sangisan ya ni <laughs> níjọ́ táwọn èèyàn ti máa ń béèrè àdírẹ́sì pé kí ni à ó lè pàdé lásìmá ẹjọ́ mò ń lọ sí bàbá bàbá mo béèrè ó lè béèrè àdírẹ́sì lọ lásìmá ó rọrùn kó o bí ọlọ́pàá ló rọrùn ẹ àti dájúkọ àmì ẹ dákun ẹjọ́ mo ń lọ sí àmì please come please wait àdégó kì í ṣe pé ó dé ìwọ̀ kíyàn béèrè ẹ̀rù wọn ni ó bà àwọn èèyàn ìwọ náà ló pè ìwọ náà ló nílé sọ̀rọ̀ ọ̀tọ̀ ni tó fẹ́ béèrè ọ̀tọ̀ ni tó mọ̀ jáde lẹ́nu rẹ̀ látara bí wọ́n ṣe rí kámátì wá sọ ọba tí máa pani ọba tó fọwọ́ tẹ tó fọwọ́ lálẹ̀ gbóhùn lọ anábìwá musa aleyhi salatu wa salam ni wọ́yàdí kò sàn dérí ah ìgbáyà mi ó le yóò fún pínpín àti sọ̀rọ̀ mi yóò nira níwájú rẹ̀ wàláyà ń tọ́lé kólé sáà ni dépẹ́ tí bá ń bẹ níwájú fìràn àti lè lánú sọ̀rọ̀ yóò nira báwọn náà bá sì wò lóòótọ́ sí láǹfààní ẹ ẹni afẹ́ jíṣẹ́ fún adéwájú rẹ̀ akànwó bọ̀ àmọ́ tá a fẹ́ sọ àmọ́ à lè sọ àmọ́ nǹkan tó yẹ ká wí à lè wí olóhùn <laughs> ò ní lè lanu sọ̀rọ̀ ahọ́n òun ò ní lè pe gbólóhùn jáde níwájú fàràhó náà. fàárùsìn ilẹ̀ Harun tó bá wá rí bẹ́ẹ̀ tọ́ Harun náà lójọ́ máa yá mi mọ̀lẹ́bí mi o ò ṣe gbóhùn náà dìde papọ̀ mọ́ mi ká a jẹ́ méjì kí n fi agbára rẹ̀ ṣagbára kí n fi ìbẹ pẹ̀lú mi kí n fi ṣakin kí n fi ṣe akin. ولهم علي ذنب فأخاف أن يقتلون lára ní tó wá bí tó rásí pé tọ̀ òun ò ní lè díwájú fìràwọ́nà sọ̀rọ̀ jama òun tó bí lélẹ́yìí yóò kìjọba náà fi wá Musa aleyhi salatu wa salam kìjọba nìkan tó tí ò láàkín a ó bá mọ ànábì Musa aleyhi salatu wa salam ní gbogbo àwọn ànábì Ọlọ́run lẹ́yìn Muhammad sallallahu alayhi wa sallam kò sí ní ànábì Musa ò lè dájú pọ̀ ẹnìkan tó ẹ ó wà wéètì ni ó wà ó wà hẹ́fì nàbì Musa kò sí tí ò lè dájú kọ ànábìwá Musa kì í bẹ̀rù àbá nígbà míì tí nǹkan kan bá lọ́pọ̀ mọ́ nǹkan kan nígbà míì ó lè fẹ́ fà atẹ́gùn lè fẹ́ wá èyí jẹ́ pàrọ̀ àgbègbè ń bẹ̀rù nígbà tí mọ̀lẹ́kà kú tó bá níwà èèyàn tó wá bá nàbí wa Musa aleyhi salatu wa salam kò wá gẹ́gẹ́ bí màlẹ́kà kò wá láwòrán màlẹ́kà ó wá láwòrán èèyàn wà lọ́ba náà bí wa Musa aleyhi salatu wa salam ó dé wa Musa ọlọ́mọba mi ní kí n gbẹ̀mí rẹ̀ kí n pa ẹ̀ àbájú sọ̀rọ̀ sọ kò ṣe méjì kò ṣe méjì ó bá ń ṣe lójú mi ojú kan bá fọ́ òkú mọ̀ sí mọ̀lẹ́kà ọlọ́ọ̀ni àìfikún ṣeré àìfikún ṣeré wọn bá mi gbé kínní ó lè gbàṣẹ ó wà ní sọ ìlú sí sọ ìlú sáré ìrẹ̀lẹ̀ ara àwọn ọdẹ kan àwọn òpó lótọ́ wọn ní lọ́dọ̀ táwọn kò lálàáfíà bóò ni mọ̀lẹ́kà ànábì ọlọ́run tó jẹ́ èèyàn ó ṣe fọ́ mọ̀lẹ́kà lójú ṣó sọ fún ẹ pé ó wá níwà mọ̀lẹ́kà ni ó wá níwèé èèyàn ni wọn náà mẹ́lẹ̀ ní ìgbà tí wọn náà ti kà nígbà tó kúkú mọ̀ tó ti kàn lábùkù àjòjì tó ti kàn lábùkù ó mọ orí èèyàn tó jẹ́ ó mọ orí èèyàn ní ìnímọ̀lẹ́kà wa bá o àmọ́ tó o mọ ẹlòmí tí wọ́n gangan fún ẹ ti kàn lábùkù o mọ àwọn ẹlòmí tó ti wá bá wọn náà tí wọn náà mọ̀ bọ́n ṣe jẹ́ gangan pàápàá wọn o mọ̀ tọ̀ bẹ́ẹ̀ bá wá bẹ́ẹ̀ nìyí tó tún wá gbé tó tún wá gbé kú ẹ kì ṣe nǹkan tí yẹn fi ń ṣeré so anabi wa musa aleyhi salatu wa salam kì í ṣe anabi tí máa tó ní bẹ̀rù tí máa bẹ̀rù rárá àmọ́ ní tó fà á tí anábì wa Musa aleyhi salatu wa salam ti fi ń bẹ̀rù fẹ̀rẹ̀ ọ̀hún náà tó ní pé oníwàlá hùmù alẹ́ yẹ̀dá ń bẹ̀ ó ní à ah, ẹ̀ṣẹ̀ kan bẹ ẹ̀ṣẹ̀ kan bẹ tí wọ́n ṣì mọ́ mi lórí àṣìṣe kan bẹ tó ti wáyé lọ́wọ́ mi táwọn wá kà fún ẹ̀ṣẹ̀ rẹ̀. wọn lànà bí wa musa alẹ́ ìsàlẹ̀ ló fi sá kúrò nílé ló fi sá kúrò nínú ìlú nígbà náà nígbà táwọn èèyàn méjì tí wọ́n jà lànà bí musa fún gbé oúnjẹ rẹ̀ ní omi rẹ̀ ní mu ọgbà rẹ̀ lànà musa lò sí láti kókó tánà bí musa ti ń bẹ lórí ọmọ tí mu tí mu mú ọmọ tí mu mú ló ti wà lọ́dọ̀ fìràhún náà tọ ọ̀dọ̀ ẹ̀ ló gbé ṣùgbọ́n pàtàkì musa wá dàgbà lọ́dọ̀ rẹ̀ ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ ṣe pé àwọn èèyàn méjì kan jà ìkan ìran musa ni ìkan kìí ṣe ìran musa àmọ́ ìtọ́jú ìran musa ló ṣe àbòsí ànábì musa wá fẹ́ bá wí ó kàn fẹ́ bí kíyàn kan gbá báyìí kíyàn kan fọwọ́ gbá ni ìfọwọ́ gbá kì í múni dákú bẹ́ẹ̀ ni ká fọkàn fọwọ́ gbà ká táàpù yẹn àbí ká smack yẹn tó máa ń pè ní kí yẹn gbá yẹn dì ẹ̀hẹ́n ká gbá yẹn bẹ́ẹ̀ lára ó kàn fẹ́ gbà bẹ́ẹ̀ ni látọ̀mà ó fẹ́ smack yẹn lóńtọ̀ ń bá kú ló bá kú ẹ̀wọ̀n kan wọ́n á dájú ẹni tọ̀hún náà ló padà ẹnì kejì ó padà wá ń kúrò ń fò bá Musa ti pààyàn o ẹ̀ ìgbà tó tún apá yẹn tún apá nínú ìran títí ẹ̀ nínú ìrànlọ́rọ̀ rẹ ẹlọ́múwá ẹlọ́múwá ó ti ṣèṣe bóyá sá kúrò nínú ìgbéni yẹn ìyẹn ní dáná tó wa Musa alẹ́ ìsọ̀rọ̀ tó sọ sọ yìí pé wàlẹ́hùn alẹ́bí ẹ̀dá ń bọ̀ fàáhán fún àyìnyá kó lóun ẹ̀ṣẹ̀ kan bẹ tí wọ́n sì mọ́ mi lọ́rùn tó ṣẹlẹ̀ ní ìmọ̀ àmàṣe eléyìí ló mú mi sá kúrò ń lù fàáfù ẹyẹ kùtù lónìí mo páyà pé á wọn ó pa mí mo fi sá kúrò ní ìlú. jama nínú súra mi anabi wa musa aleyhi salatu wa salam ní sọ́tù tọ́ ha ó ní qala rabbi ishrah li olúwa mi ó ti fi ṣẹ́ mi iṣẹ́ rẹ̀ ò ṣe má jẹ́ tó bá wá débẹ̀ ìṣirah lè ìfàbírí ìgbáyà ni tó le popo tó dì káyà sókè ẹ má níyàn káyà sókè ìtumọ̀ ẹni pé ó mọ tó fẹ́ sọ àmọ́ ibi tọrọ máa ń gbà jáde ó ti fún papọ̀ bí ẹ bá ti fẹ́ni tó ń kálòlò rí ìkálòlò tún jura wọn lọ kálòlò ẹlòmíì jẹ̀mọ́ Allahu akbar ọlọ́run tóbi pọ̀ torí yẹ wọ́n á ní ẹ ọkọ òní ká dáfọ́ lọ́hùn ẹ kò sówó àkàwé àríṣẹ́ àkàwé àlówó àti ìbí ohun kìíní kan àti ìbí kìíní kan ọ̀rọ̀ tó ń sọ <coughs> ọ̀rọ̀ tó ń lanu pàgà tó ń jáde lẹ́nu rẹ̀ ọpẹ́ ni ọpẹ́ gidi àwọn kan nìyí ní bíbí wọn wọn ò lè sọ̀rọ̀ ní bíbí wọn wọn ò lè sọ̀rọ̀ ó wà bẹ́ẹ̀ wọ́n á máa bíyàn lódì wọ́n á máa bíyàn di òní ìrírí ọmọ kékeré ẹ eléyìí náà yé yóò bá gbogbo ẹ̀ làwọn máa ń pè lẹ́bọ gbogbo ẹ̀ náà máa ń pè lásán àti wọ́n yẹn tí bá ní ọwọ́ ayé nínú ọmọ ọjọ́ mẹ́jọ kò gbogbo nǹkan lọ́wọ́ ayé ọwọ́ ayé wọ́n á rí pé ọmọ yóò sọ̀rọ̀ ọmọ yóò rìn ah ọmọ ẹgbẹ́ ni ọmọ ẹgbẹ́ ni elu lọ díẹ̀ fún ẹ lọ díẹ̀ fún wọn kò gbogbo èso wọn kò ń lọ ilé ara wọn rà ni fi kó mi ọmọ mi nìyí tí ẹ dùn ó dùn ún tọ́jú ní kékeré wọn nígbà tí nǹkan òyìnbá àwọn èèyàn látara jàìlíyà ọmọ ní tí lè àìlè lajú rẹ̀ àìlè gbọ́rọ̀ rẹ̀ nìyí ó sì ṣe é ṣe ní kékeré àwọn wàá gbé sípò ọmọ ẹlẹ́gbẹ́ ni ọmọ ẹlẹ́gbẹ́ ni ọmọ ọ̀ṣun ni ọ̀ṣun kọ́ ọmọ abíálẹ̀ bá wí èso ọmọ ọ̀ṣun gbogbo eléyìí wọ́n fi wá kó ọmọ kí nǹkan ni yóò ti wá dípa kò wá ní ṣe tó ṣe mọ́ pàtó wọn bá dàgbà mọ́. so bí wọ́n bá ń lẹ́nu tó ń lè lanu tó ń lè sọ̀rọ̀ táwọn èèyàn ti ń gbọ́ jẹ̀mọ́ orí ńlá ni àwọn míì nìyí wọ́n lè sọ̀rọ̀ wọ́n lè gbọ́ àmọ́ nígbà tí àìlera kan dé bá wọn nìyí ó mọ̀rọ̀ lọ ó mú gbọ̀rọ̀ lọ bẹ́ẹ̀ ó wà bẹ́ẹ̀ àwọn afi gẹ̀gẹ̀ àwọn afi gẹ̀gẹ̀ sọ̀rọ̀ ń bẹ tó dá sí pé bá àti ń sọ̀rọ̀ yìí àwọn ò lè sọ̀rọ̀ báwọn wọn lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ torí pé n tí ó gbé ọ̀rọ̀ jáde ẹ ó ti bàjẹ́ ó ti nígbà tí bíríìjì ti já tó sì ṣe túnṣe mọ́ kí ló wá kù wọ́n wá fi pipe pipe bíi túbù bíi túbù bíi kí báyìí wọ́n á kí bọ́ bí wọ́n á kí bọ́ wọn ní ìsàlẹ̀ gẹ́gẹ́ ní ìyá yìí ẹ má ti fẹ́ sọ̀rọ̀ òun ni ó ti bẹ̀ ibẹ̀ ni ọ̀rọ̀ ti máa jáde wá àmọ́ yóò máa lanu ọ̀rọ̀ ti máa jáde nù ó ti rírí gbogbo ẹgbẹ́ ọmọ wò lórí android phone nù tó bá ti ń wò ó mọ̀ bẹ̀rù ọlọ́run ó sì mọ̀ fọpọ́fọ́ ọlọ́run lórí titi ẹ̀ káwọn ti wá sọ àwọn tí wọ́n ń ká lòlò àwọn stamarans tí wọ́n ká lòlò ó jura wọn lọ jẹ̀mọ́ ọlọ́run adúpẹ́ fún ọ àmọ́ lóore o so anábìwá musa àríyí sàlátì wọ sàlám ó ní olúwa ni kọ́lá rọ́bì ṣúrọ́ṣẹ́lì sọ́bìrì olúwa ní dákun bá ń fẹ́ gbáyà mi jẹ́ kí n rí ọ̀rọ̀ gbé jáde jẹ́ n rí gbé kalẹ̀ lọ́dọ̀ ẹni tó rọ́ mi sí wáyé sírílì àmúrí aláàmọ̀rí mi ní tó fi rán mi lákòóṣe rọrùn fún mi. wahlul uqdatan min lisani nínú bánabiwa musa ṣe rí léèyàn alábìwa musa máa kálòlò ẹsìn mọ̀ fíyàn bá ń kálòlò nìyí àwọn ọ̀rọ̀ rẹ̀ míì ó lè má clear dáadáa tó bá ti fẹ́ lórí kálòlò rẹ̀ torí pé tó bá gbádùn ẹni tó ń kálòlò rẹ̀ ó ṣiṣẹ́ o tí yẹn bá ní ọpọlọ tó fi máa ń gbọ́rọ̀ gbogbo wa náà làmọ́ èdè ẹni náà máa ń bá mi tábà náà máa ń sọ èdè wa èdè abínibí wa bọ́n ṣe ń sọ náà láti mọ gbọ́ yé láti mọ̀ pé òkè náà láti rìn jù bá mú kọ́ọ̀pù yẹn bá mú gàrí sí bá ń fomi sí ṣe ṣúgà méjì sí kíni kan bá ní sọ bẹ́ẹ̀ láti ń gbọ́ yé àmọ́ tí a bá fẹ́ gbọ́ gbádùn ẹni tó ń ká lónìí nìyí làákàyè gbọ́rọ̀ títí wa nìyí á mọ kọ̀ǹtúrẹ̀ torí pé ìgbọ́rọ̀ rẹ ò gbọ́dọ̀ sáré ju bó ń sọ̀rọ̀ lọ so yóò fà kó wọn ìgbọ́rọ̀ ti jẹ kó wọn kọ̀ǹtró rẹ̀ kọ́ọ̀pù bámbámbámbámbá mo ti mọ tó fẹ́ sọ o mọ tó fẹ́ sọ o ọkàn mú kọ́ọ̀pù bá lọ pò fọ́ yìí ní ẹ̀kú kọ́ ọ garí mo ní ẹ̀kú náà fún mi náà ẹ̀ síwájú

àwọn tó rán mi sí nígbà tí bá bẹ̀rẹ̀ sí ní sọ wọ́n lè máa gbọ́ yé lẹ́tùn máa mọ̀ yí pé ṣẹ́rí ọ̀tọ̀ ni ọ̀rọ̀ ọ̀tọ̀ ni ó lè sọ̀rọ̀ ọ̀tọ̀ ni ó mọ̀rọ̀ gbé kalẹ̀ yàmọ́ torí ẹ̀ òun là fi wo bí ẹni tí ń bá ń bá wa sọ òdodo bó bá ṣe sọ ọ̀nà tó gbà sọ fọ́là wọ́n máa ń wò tá a bá sì mọ̀ kó òdodo ló sọ̀rọ̀ ẹ̀hẹ́n ó sọ ní gbígbẹ ó sọ ní tútù ó sọ ní yíyan ó sọ ní dídín ó sọ ní ilé ó sọ ní ó máa gbé kò máa gbé ṣé ti pé òdodo ló ń bẹ òdodo yẹn ni kí wà gbogbo àwọn ànábì ọlọ́run ìgbọ́rọ̀ kalẹ̀ wọn kò ni wọ́n àmọ́ ìgbọ́rọ̀ kalẹ̀ kò rí bákan náà o muhammad sallallahu alayhi wa sallam oníwà òtíìtù òun nìkan ṣoṣo lọ́lọ́wọ́n bá fún ní sáńpẹ̀ jawami alkalmi jawami òtíìtù jawami alkalmi lọ́lọ́wọ́n bá fún mi ní kíni jawami alkalmi ìtumọ̀ rẹ̀ ọ̀rọ̀ bíntín ẹ̀kọ́ rẹpẹtẹ ọ̀rọ̀ kínkínní ẹ̀kọ́ rẹpẹtẹ bánàmí bá sọ ọ̀rọ̀ gbólóhùn kan jẹ̀mọ́ ẹ máa kọ́ lákọ̀túnkọ́ ẹ máa gbé yẹ̀wò nígbà gbogbo bẹ́ẹ̀ náà ni tó bá fún wa ní àdúrà ẹ̀yọ̀ kan àdúrà kan àdúrà kan tó fún wa ní jẹ̀mọ́ kò sí tó fẹ́ rò lẹ́jọ́ tó fẹ́ lé onímípè níjà tí ò sí nínú àdúrà tó nàbì fún ọ ẹ wò rọ́gbà náà áàtìnà fìdùnìyà hasana wàá fẹlẹ̀ àkọ́rọ́ ti hasana wàkínà àdábà náà àdúrà ní ẹ̀ka mẹ́ta ni ẹ̀ka mẹ́ta kò sí tó fẹ́ tọrọ nínú orí ayé tí ò sí mbẹ̀ kò sí tó fẹ́ tó fẹ́ tọrọ nínú orí alkiyama tí ò sí mbẹ̀ kò sí tó fẹ́ tó fẹ́ sádi ọlọ́run kúrò níbẹ̀ ní aburú ayé aburú alkiyama tí ò sí mbẹ̀ kò sí ọmọ ni owó ni ìfọkànbalẹ̀ ni ìmọ̀ ni alùbáríkà ni ẹ̀mí gbókùn ni aṣọ ni kìnìún ni kìnìún ni gbogbo ẹ̀ mbẹ̀mbẹ̀ rọ̀gbánìm torí ẹ̀ àdúrà tí yẹn kì í jẹ́ kó gbẹ́lẹ́ lóye yẹn ní rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar o lè mọ o lè fi allahumma sí allahumma rabbana atina fid dunya hasana àbí allahumma atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar ẹwà àdúrà ọ̀nà bó ṣe rí bíntín àdúrà ńlá ni sọlára jawami al-kalimi fọlọ́fà nàbí sallallahu alayhi wa sallam òun náà ni ṣùgbọ́n àbí wa Musa aleyhi salatu wa salam wọ́n á sọ gbólóhùn ní ìwọ ọlọ́run ẹ dákun ahọ́n mi bá ń là á kókó orí ahọ́n mi bá ń là á kí n lè mọ rọ́rọ̀ sọ wọ́n sì lè mọ gbọ́ mi yé dáadáa torí ẹ bára àfáà tó ń ṣe wá àti bá lè líle owó ní kó mọ́gbọ̀n òdodo tó sọ àìwò tó ní pé àfáà ti lé jù sódodo hmm, ló sọ tí o mọ̀ bẹ́ẹ̀ ẹ wọ́n sòdodo àmọ́ wọ́n ti lé jù líle o ìwọ fi ilẹ̀ àdámọ́ títí ẹ̀ nìyẹn ibi tóun náà kù sínú àbọ̀dọ̀dọ̀ tó ń sọ ọ̀nà rẹ̀ kí wọ́n gbà ẹ a sì wá pàfà àfà sì wá ń ká lólo wọ́n sì wá ń ká lólo farabalẹ̀ ẹ ẹ gbọ́mọ tí mò ń sọ wákàtí méje bá wa sọ̀rọ̀ ọlọ́run báyìí wọ́n kàn ká lólo ní ká lólo tí wọ́n ká lólo sókò sòdodo ẹ ó sòdodo ń bẹ ó sòdodo sòdodo sòdodo náà wọ bìyẹn mú kánẹ́lò yẹn ìdóhùn kù sí nìyẹn tọ́lọ́pọ̀lọpọ̀ bí táàtì máa ṣe mistake nìyẹn a mọ̀ gbódòdó náà bá wa sọ àkàkà gba òdodo ọ̀nà tí wọ́n gbà bá wa sọ̀rọ̀ làwọn ò máa wá wọn yín mọ́ tó yẹ ṣó yẹ kí tó yẹ ṣírò ẹ̀ ló yẹ kó wọn bá mi sọ̀rọ̀ mi àmọ́ ẹ̀rọ àbí ẹ jù lọ ẹ tó bí lọ́mọ àbí fọ́dà bàbá ẹ bá bèbí wọn ni kò tábí gbẹ̀yìn yín àti sódodo ló sọ ẹ yẹn náà ẹgbà òdodo yẹn náà so ẹlòmíì àwa torí pé ẹni tó bá sọ̀rọ̀ kò gbé e kalẹ̀ dáadáa kò ní gbà ó sì ti gbọ́n tó ń sọ yìí ó ti di àwíjàre ilé lórí bẹ́ẹ̀ ni ó ti di àwíjàre bákan náà lára ń tá fa náà máa ń bẹ lọ́kùn wọ lọ́ńdàkùn ìmọ̀ tó fi mọ̀ mí òfin ọlọ́run ìmọ̀ ọlọ́run ìmọ̀ rẹ tó fi mọ̀ mí dákun mọ̀ tọ́ ahọ́n mi sọ́nà ìyẹn máa ń tọrọ ẹ̀ ìyẹn máa ń tọrọ sọ́nà àwọn kódà ilẹ̀ ní ilé mọ́ta lórí òtúgbọ́n jáde ọ̀rọ̀ sí ni yí ẹyin ni wọ́n ní ẹyin lóhùn tó bá ti bọ́lẹ̀ kì í ṣe é kó tó bá ti lè sọ wọ́n tó sì ń gbọ́ náà mọ́ bẹ lọ́run kó sọ ẹ kúrò níbi àṣìgbọ́ ọlọ́mọdé ṣìgbọ́ torí pé ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ni àṣìwí ọ̀tọ̀ ni àṣìsọ àṣìgbọ́ kò jọra wọn torí ẹ̀ gbogbo ẹ̀ náà ló ní ma lọ́run táàmù ọ̀bẹ lọ́run bá Allah subhanahu wa ta'ala kí ó mọ̀ ṣọ́ wa kúrò níbẹ̀. wọ́n ní wájú oníwòlúwa mi wàjì àlè wàzírọ̀ mi ní àhàlè dákun mo fẹ́ kó fún mi ní wàzír mo fẹ́ pè ní wàzírù akínilẹ́yìn náà ń pè bẹ́ẹ̀ mínísà akínilẹ́yìn afúnilápá aranilọ́wọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ pẹ̀lú wa anábíwá musa ni olúwa mi dákun mo fẹ́ kó fún mi ní akínilẹ́yìn amúgbálẹ́gbẹ̀ẹ́ aranilọ́wọ́ min ahali nínú mọ̀lẹ́bí mi ni mo fẹ́ kó fi mú wa haruna akhi haruna alayhi salatu wa salam akhi ló jẹ́ ọmọ ìyá mi kì í ṣe ọmọ ìyá bíi bàbá hmm. ẹ̀gbọ́n wọn ní ẹ̀gbọ́n ìyá ànábì musa òun ọmọ rẹ̀ nìyẹn ẹ̀sìn mọ̀ bó wá sí bíbà náà ọmọ ìyá náà ni tí fámìlì bá ti panipapọ̀ ẹ̀jẹ̀ panipapọ̀ àti dọ́mọ ìyá ẹ̀sìn panipapọ̀ àti dọ́mọ ìyá. ushdud bihi azri tó bá ràn tó fi ṣàmúgbálẹ́gbẹ̀ẹ́ mi ó fi mú mi dúró dáadáa ìnira tí mò ń sọ yìí gbogbo àwọn àrùkú tó dúró wí èmi náà fi dúró wọ́n yìí fi dúró tán wọ́n ṣe ní kí hù fi amúri àjọ jíṣẹ́ àjọ jíṣẹ́ ni kẹ́hìnú sábì hà kẹ̀kẹ́ sí rọ wánà fúra kẹ̀kẹ́ sí rọ tó bá ṣe léyìí fún mi àwa méjèèjì gbogbo gbà á mọ̀ fògo fún ọ á mọ̀ fi mímọ̀ fún ọ á sì mọ̀ rántí rẹ nígbà gbogbo ìnáka kún tàbí nàbà sí rọ wúlúwa ó sì máa bẹ pẹ̀lú wa ó máa rí wa ó mọ ọmọ tá ń ṣe bá a ṣe jíṣẹ́ ó mọ ọmọ kí lọ́lọ́run sọ kọ́lá kọ́lí ú tí kà sùkúlákà ya Musa ọlọ́run gbogbo tó bẹ̀rẹ̀ pátá kò ti rí bẹ́ẹ̀. ní Haruna alayhi salatu wa salam ló fi jẹ́ kan nínú àwọn ànábì ọlọ́run jẹ̀mọ́ so nínú sọ́ọ̀tù ṣọ̀rọ̀ tá à ń gbé yẹ̀wò ọlọ́wà ni kọ́lá kẹ́lá ọlọ́run wọ Musa kẹ́lìlá torí bẹ́ẹ̀ yẹn ni wípé òun ìran ò ti ṣe iṣẹ́ kó jẹ́ náà tún mọ́ wá bẹ̀rù ẹni ọlọ́run bá ràn sí fàtíhábà bí àyà ti nà. ìdẹ́gbẹ́ ọ̀rọ̀ ọlọ́run náà kùránì àmọ́ ẹ̀ yóò bá gbọ́ yé lẹ́kùnkún rẹ ó mọ mú eléyìí wá ó mú tọ̀hún wá ó fi gbélé yé ni ó mú eléyìí ó mú lọ tọ̀hún ló fi gbọ́ yé ni gbàdájú wa musa sọ ní sọ́tò ṣọ́ra ọlọ́run sọ yìí pé òkè ìran arúnà níta kan rí ni wípé pàdéhábà ẹ̀mí méjèèjì ẹ lọ adájú pé ọlọ́run ti gbà pẹ̀lú ìmọ̀ràn tánàbí musa mú ní tó béèrè lọ́wọ́ ọlọ́run ọlọ́run ti ṣe eléyìí àwọn àmì òun ọlọ́run ẹ̀mú lọ bá Fíráúnà náà iná bára kún mustami'un òun ọlọ́run bá ń bẹ pẹ̀lú yín iná iná bẹ́ẹ̀ni àná ìbọmọtì òun ọlọ́run àti agbára òun ọlọ́run ìkápọ̀ òun ọlọ́run wà kó dìrọ́tì agbára ọlọ́run òun ẹ̀yàn tó bá ń wúra rẹ léèyàn ìwọ nìkan náà ni àbí wọn àṣà lẹ̀yà méjì pọ̀ ó jẹ́ ìwọ nìkan ìwọ nìkan náà àmọ́ tí yẹn bá wo àwọn tó lọ́wọ́ bá fún lówó nípò kí ló mọ̀ rí àwa àwa àwa ni ta ló ṣe léyìn àwa ni ẹ̀yin mélòó èmi nìkan náà ni táǹdà sọ fún ẹ pé àwa ni ẹ tí mo pé agbára rẹ̀ nìyí ó bá ti bẹ́rù rẹ̀ lẹ́kọ̀ọ́ náà nílé gbólóhùn àwa náà so ìyẹn máa ń wo ní tọ́lọ̀ fún ni gẹ́gẹ́ bí àdámọ́mọ nìyẹn gan á wo ń ta ní lọ́lá lágbára nípò a máa ń sọra wa dẹni tó pọ̀ iṣẹ́ tẹ́nìkan ò lè dá ṣe ó sì máa dá ṣe torí pé o ti ní tíyàn fi ń dà tíyàn fi ń pè rẹ̀ ní àwa àwa o ní kankan o lówó o nílé o lágbára o nípò ẹ òtún kọlu ẹyin kọlu ẹyin o tún jẹ gbèsè ọ̀hún tá ló dé lẹ́yìn àwa ni ẹyin mélòó wọn lọ ní tí ó bá ẹni tí ó bá níyà kì í dégbó ẹ̀yìn o níyà o dégbó ẹ̀yìn àmọ́ ẹ̀jẹ̀ ọ̀nà bá sùn wá sí pé àwọn tó bá ní ọlá tó lágbára tó nípò ẹ tó nífọ̀n lẹ́ẹ̀kan náà àwọn eléyìí ni ẹ̀rí pé wọ́n máa ń tẹ̀lé gan wọ́n máa ń tẹ̀lé látara ìtọ́lọ́run bá ti fún wọn lágbára so lẹ́ẹ̀tì mọ́ nígbà lọ́kùnrin nígbà míì tọ́lọ́run náà ó lo gbólóhùn àwa fún rẹ̀ àwa yẹn ò túmọ̀ sí kọ́lọ́run jẹ́ méjì ọ̀kan lọ́lọ́run kò pé méjì àmọ́ gbólóhùn lo àwa pẹ̀lú agbára mi ìkápá mi a lè wí lè ṣe mi a ṣe nǹkan tẹ́nìkan ò lè béèrè tí ò lè bẹ́ lọ́wọ́ ẹ̀ tá oṣù wá ṣe léyìí ọlọ́run iná èmi ọlọ́run pẹ̀lú agbára ní ìkápá mi máa kù mo ń bẹ pẹ̀lú yín bíbẹ̀ wo ni kéje bíbẹ̀ bẹ́yàn ti máa ń bẹ pẹ̀lú èèyàn bíbẹ̀ bá ṣe à ń bẹ pẹ̀lú rárá mọ́tíláṣí báyìí rárá bíbẹ̀ ìrànlọ́wọ́ ìfúnlọ́wọ́ mùsùlùmíún mò ń gbọ́ gbogbo tó ń lọ pátá so àárín mi ni o gbọ́dọ̀ gbọ́ yé o lè pàdé aláìmọ̀ kankan lọ ní ìwọ náà wọ́n sùn ọlọ́run ní iná àwa máa fún à ń bẹ pẹ̀lú mùsùlùmíwòn gbogbo wa a sì ń gbọ́ yín rárá ọlọ́run ní kánà ló ní gbogbo ẹ̀ iná òun ọlọ́run àti kápò òun mùsùlùmíwòn à ń gbọ́ yín à ń gbọ́ yín à ń gbọ́ yín ni èmi ọlọ́run òun gbọ́ yín ó ní túmọ̀ rẹ̀ àti pé wọ́n pọ̀ فأتيا فرعون فقولا فقولا إن رسول رب العالمين ọlọ́lẹ́yìn méjèèjì ẹ lè bá fìràún fìràún àti sọ fún wa bó ṣe jẹ́ irú ipò wo ní bẹ sọ fún wa lọ́pọ̀lọpọ̀ ẹ̀rí fìràún ọba kan nínú àwọn ọba ìlú Egypt ni oyè ọba ni bí ìgbà tá a bá sọ aláàfin aláàfin ló máa gbólóhùn aláàfin kìí ṣe e, orúkọ èèyàn orúkọ ipò ni ààyè ní jẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹni bá ti wá ń bẹ lórí ààyè ni lórí àpèrè ni wàá máa pè láláàfin níbi ó bá ti bọ́ọ̀lẹ̀ pé tún ṣaláàfin mọ́ tàbí kó tó débẹ̀ wọ́n pè láláàfin bẹ́ẹ̀ náà ni oyè ìpèrè tó ń pè ní ìpèrè náà fi ń jẹ́ fẹ́ràn àwọn náà sọ àpèrè ìlú ìdí àbá ti wà ń bẹ̀ ó mọ̀ jẹ́ fẹ́ràn àwọn náà ó ń tàn òun òun náà máa ó ní orúkọ títí ẹ̀ gangan fúnra rẹ̀ tóun náà ń jẹ́ ọ̀rọ̀ ní Musa àti fẹ́ràn àti Haruna ẹ̀yin méjèèjì ẹ lè bá ẹ lè bá fẹ́ràn àwọn náà. فقولا إنا إنا رسول رب العالمين أي ما يجي يسوفون ẹlẹ́kọ́ mọ̀ ìpínlẹ̀ yìí méjèèjì ẹ òjíṣẹ́ ẹ̀rí iná ẹ̀wọ̀n kan báwọn àwa èmi Musa láti rẹ̀ gbogbo láti rẹ̀ kára bá tìrì náà ọlọ́run ní lọ sọ fún ṣògbólóhùn iná àwọn méjì náà ni Musa aleyhi salatu wa salam àti. Uh, àti Harun ṣùgbọ́n àwọn méjèèjì wọn ṣe ànábì ọ̀tọ̀ọ̀tọ̀ ló fi wá ní rọ̀súùlù rọ̀súùlù rabbil alamin rọ̀súùlù òjíṣẹ́ ọlọ́run ọba kan ìyẹn ni wípé Musa gangan òní rọ̀súùlù Haruna nàbíyù lásán lòun Musa rọ̀ṣúlù ni nàbíyù ni ìyẹn lè jẹ́ rọ̀ṣúlù kó má jẹ́ nàbíyù àmọ́ nígbà tó bá tí ẹ bá tí ẹ bá tí ẹ bá jẹ́ nàbíyù ó lè má jẹ́ rọ̀ṣúlù tí ẹ bá lè jẹ́ rọ̀ṣúlù ó ti jẹ́ nàbíyù náà. iná rọ̀ṣúlù rabbil alamin àwọn jẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba ọba gbogbo àgbáńlá ayé allah subhanahu wa ta'ala òun ló ń jẹ́ bẹ́ẹ̀ ọba tó dá gbogbo ẹ̀dá tó dá lójọ̀nù tó dá ọmọnìyàn tó dá tó mí tó dá tí ò mí tó dá ẹ nínú àyà mi gbólóhùn iná rọ̀ṣúlá ó wá ní méjì níbòmí nínú sọtọtọ ha àyà forty seven iná rọ̀ṣúlá rọ́bíkà àwọn méjèèjì ọba ọba torí ọlọ́run bá rẹ òun ló rán wa méjèèjì wá bá ọ kán wá jíṣẹ́ fún ọ ọlọ́run bá rẹ yìí òun náà ló dá ẹ òun ló mọ̀ ẹ òun ló dá ẹ gbogbo tó ní pátá ọlọ́run ló pèsè fún ọ ìdó ò tí ì rí òun náà ni ò tí pèsè rẹ̀ fún ọ ipò tó wà ọlọ́run ló gbé ẹ bẹ́ẹ̀ òun náà ló náà wá bá ọ أن أرسل معنا بني إسرائيل ìtọ́lọ́wọ́ bá rí ọ̀tọ́lọ́wọ́ bá rẹ̀ tó ní káwá sọ fún ọ káwá jíṣẹ́ fún ọ nínú ẹ̀ òun náà ní kí ni tó wọ fìràwọ́nà tó kó àwọn ọmọ bànú ìsirayílà àwọn ọmọ ìsirẹ́lí tó kó sẹ́wọ̀n tó sọ wọ́n dẹrú tó ń fìyà jẹ wọ́n tó ń pa nínú wọn tó kó wọn sínú túbú ọlọ́run ní kó tú gbogbo wọn lẹ̀ pátápátá láì fẹ́ nìkankan òun fara ni wọ́n ni ó dè wọ́n mọ́lẹ̀ ni ó lágbára lé wọn lórí ó sọ wọ́n dẹrú ọlọ́run ní ó tú wọn lẹ̀ ìnà ọmọ ìbádọ́lọ́ àlùmọ́bínú torípa àwọn ẹni wọn yìí onígbàgbọ́ òdodo sọlọ́run ọba ni wọ́n wọ́n wá ń torí wípé wọn ò gbẹ́ gẹ́gẹ́ bí ọlọ́run ó sọ wọ́n dẹlẹ́wọ̀n ó bẹ̀rẹ̀ sí ní pa wọ́n ó bẹ̀rẹ̀ sí ní fara ni wọ́n ọlọ́run ní o tú wọn lẹ́ o o tú wọn lẹ́. قال ألم نربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين kí ni fàràwọn náà sọ fàràwọn náà ní ha ókè ìwọ ni ọlọ́run bá ìwọ ni ọlọ́run rántí mi ìwọ ni ọlọ́run rántí mi ṣé alámúná rabbika fina walida ìwọ kọ́ ni mo wò láti pín ní sínú oúnjẹ mi kọ́ ló gbé dàgbà ni sọ́dọ̀ mi kọ́ ló gbé dàgbà ni níta sọ lẹ́ẹ̀kan nìyẹn o ìpè gbúpù gbàkígbà tó bá ti bá wọ sòdodo èdè àgbọ̀ mọ́ wo ìhà tó lódodo tó ẹni tó sòdodo fún ọ tó kọ sí ẹ ó lè jọ́ta rìn ẹ lè máa jà lánàá bẹ́ẹ̀ ni ó lè jẹ́ tó ṣẹ̀ ẹ́ lánàá tó bá yẹ pé tó sọ lẹ́nu bá gbòdòdó wàgbà wàlá yàgìrì máa ń nà fún ṣànà àánà fọwọ́mìn àlá aláta àdìlú èèdìlú òun kùránù wínú ọlọ́run ẹ mọ́ jẹ́ kí kọ́hún kọ́họ ń bẹ láàrin yín pẹ̀lú àwọn èèyàn kan tó o ṣe torí èrò mọ́ òkú ọmọ rẹ ló ń bẹ sọ̀rọ̀ kò tó bẹ sọ̀rọ̀ tó bá ti jódodo ó di òdodo lọ ó tó bẹ ẹ sọ bẹ́ẹ̀ ni ọmọ kéwú ó tó òdodo bá àfáà sọ ó tó láti lè bá fàṣọ òdodo àfọ òdodo lọ wàá ṣé mi náà ló ń bá sọ̀rọ̀ èmi náà ló sọ fún mi pé bí mo ṣe ò dáa ṣé tó ṣe dáa ẹ ìwọ tí mo rí mo kọ ẹ kéwú. Mm. ọ̀hún sọ̀rọ̀ pé ta ló kọ́ra wọn ta ni ló kọ́ ọ̀rọ̀ tó ń sọ yìí òdodo gbọ́dọ̀ gbà ọ̀tọ̀ yìí. so o nítorí pé wọ́n ló kọ́ ní kéwú gba òdodo tó ń sọ àwọn alábòsí náà máa ń ṣe báwọn irú ẹ̀ náà sọ̀rọ̀ àwọn náà ṣe alámúnúrọ̀ bíkà fínà ṣé àwọn kan la wù ọ ni ẹ ṣé oúnjẹ mi àgbàlá mi property mi kọ́ náà fi train yẹn náà fi ọbíríǹgì rẹ ni wàlídà nígbà tó ń bẹ ní kòkó tó fi dàgbà wàlábí sáfìnà mínú òmùríkà sí ni ṣọ́dọ̀ mi kọ́ ló gbé pẹ́ òmòrí ọdún tó pọ̀ rẹpẹtẹ tó lò lọ́dọ̀ mi ni wọ́n á sọ fẹ́mi báyìí báyìí báyìí báyìí àwọn ọmọ bàjẹ́ o jẹ̀mọ́ ní tó ṣe fìràwọ́nà yìí ṣàṣà lẹ́nu tí kìí fẹ́ ṣe nínú ọmọnìyàn pàápàá jùlọ bọ́lọ̀ bá ti fún wa ní ipò pàápàá jùlọ pé tọ̀ ẹni tí ń bá wa sọ a ti ṣe oore kan fún oore má lè gbàgbé kan bẹ tá a ṣe fún lánàá a mọ̀ dá padà síbẹ̀ lóòótọ́ kò sáburú ń bẹ̀ tó bá yẹ pé ẹni ẹni abara mú jẹ ni yes ẹni bá jẹ́ abara mọ́re jẹ́ aláìmọ́re tùkùlù tó bá jẹ́ tùkùlù irú ẹni bẹ́ẹ̀ kò sáré tó burú bẹ́ẹ̀ ká ẹ ká jẹ́ kó mọ̀ wá sẹ́mi kan mo ṣe báyìí fún ẹ sẹ́mi kan mo ṣe báyìí fún ẹ eléyìí ni kì í ṣe ti fáàrí kì í ṣe ìyanra tí ò dáa à ń pè lákàyè ẹ̀sìn tá a ṣe fún mi kó lè ba lè jẹ́ ẹ tó mọ kó lè ba lè fẹ́ mi hàn àmọ́ tá a bá ti ń lò lọ́nà tí ò dáa bí kọ́kọ́ mọ́ sọ fún ìyàwó pé wá kí ló ṣe yẹ ṣé ìbèrè sọ pé kí n máa kírun déédéé àìró òṣìwò nìyẹn lẹ́yìn ìgbà tí mo bú ẹyọ tán ẹ̀ẹ́dì ẹ̀kọ́ tí mo fẹ́ lọ́wọ́ aṣọ ọdún tí mi ti mú tó mẹ́rin tí màá raṣọ ọdún yà ẹ̀ẹ́dàkùn ṣé kí ló ṣe á jọra wọn kò jọra wọn náà kò jọra wọn kò jọra wọn.

òyìnbó musa òun la fi ọbírìkì rẹ̀ láti pínní sí níjọ́ tí ìyá rẹ̀ fi gbé ọ tá ìyá rẹ̀ tá a mọ̀ ẹ́ inú inú inú pókìkì inú bí bọ́ọ̀sì láti rí ẹ létí odò a sì gbé ẹ wálé àwa ń tọ́jú rẹ ó jẹ ohun lọ́dẹ̀dẹ̀ ẹ̀mí ó wá ń sọ fún mi wípé nǹkan báyìí báyìí ló tó tòjú sí ọlọ́run níbi òní níbi òní lẹ́yìn bẹ̀rẹ̀ وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين eléyìí jẹ́ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ókè wà fàáltà ó gbàgbé tó ṣe ni fàálátàkà ìṣe ìbàjẹ́ tó ṣe aburú tó ṣe alẹ́ tí fàáltà tí wọ́n wù yí gẹ́gẹ́ tó ń bá mi sọ̀rọ̀ sí wà á ń tà nílẹ̀ káfíìrì náà nígbà yẹn ní ara olùwàgbà náà o sì mọ̀ pé kí yẹn pààyàn ọlọ́run kí yẹn bẹ̀rù ọlọ́run kí yẹn kírun o sì mọ̀ ẹ́ o sì mọ̀ ẹ̀wọ̀n tí fẹ̀rẹ̀ ọ̀nà sọ ìyẹn rí fẹ̀rẹ̀ ọ̀nà mú wa láti fi rẹ láti fi kánadu àmúsádìkè ni fi kàn níyẹn gbọ́dọ̀ ṣe rí nu gẹ́gẹ́ bí ìjọba nìyẹn wọ́n mọ ènìyàn ti máa ń ṣe nu tí wọ́n bá ti fẹ́ gba òdodo wọ́n á wo nǹkan tí wọ́n lè mú wá tí wọ́n fi dẹ́ ẹ lákẹ́lákẹ́ tí wọ́n fi pẹ́ lẹ́nu mọ́. wọ́n yà kò dẹ́ náà máa jalè mọ́ ọlọ́run ṣe olè léwọ kò dá kéèyàn máa jalè dákẹ́ inú ẹ lẹ́nu máa jalè fún mi. níjó ní ní gbàgbé oṣù mẹ́fà nísìnyí ó ti gbàgbé ni tí ò jalè tí wọ́n mú ẹ. tọ́ àánú ọlọ́run ló kù fẹ́ni tó ń sọ òdodo yẹn àánú ọlọ́run ló kù fún. if òun náà padà fẹ́ fi ilẹ̀ ni adákẹ́ àwọn àmà sọ́gbà ẹ mo mọ mo fẹ́ mo ṣe àmọ́ tí mo ṣe kò dáa <laughs> o ti palẹ̀ ní mọ́padà nù tọ́mà ti ká wá jọ dákẹ́ ẹ̀yin náà sọ̀rọ̀ kọ́má ṣe ṣìnà ṣé ò ṣe ṣìnà ni ṣé ò ṣe ṣìnà ni lágbájá tàmẹ̀dùn àkásìgbè wọ́n bẹ̀rẹ̀ sí ní kà. tó bá ní o ṣe wọ́n mọ̀ pé o ṣe o tún ti parọ́ ó dẹ̀ ní kó sòdodo ó dẹ̀ ní kó gbọ́ òdodo wọn náà sì ń parọ́ wọn nígbà ẹlẹ́ẹ̀kejì tó bá sọ pé tó bá dákẹ́ tó sọ̀rọ̀ ó kàn dákẹ́ ní ó sọ̀rọ̀ à ní tó sọ fún wọn ní pé òkè ṣìnà tí mo ní tẹ̀yìn máa ṣe tẹ́yìn náà mo ti máa lójú pé mi náà ṣe rí àwa méjèèjì ní aláburú ẹlẹ́ẹ̀kẹta ìyẹn ibi tó yẹ kó wà bẹ́ẹ̀ ni ìgbà tí mo ṣe yẹn ìgbà ni mi ì mọ ọlọ́run ti gbàkóso tí o bá ti ṣẹlẹ̀ yẹn lè o ti palẹ̀ ẹnu padà yẹn ní dáná bí wa musa fi fèsì fún fèrè àwọn náà. قال فعلتها إذا وأنا من الضالين رجل ثاني قال فعلتها yes tó yẹ pé ìdí ọ̀sán pé mo pààyàn ló ń sọ bẹ́ẹ̀ ni mo pààyàn pé ẹ pé kò mọ́mọ́ pààyàn ìjà lálẹ́jù wa mú sálà ẹ́ ó wá di alàjà ní máa ní máa dáràn kó kó gbá kó fún ẹnìkẹ ẹ ẹlẹ́ṣẹ̀ ẹlẹ́bi kó fún lábàrá àbàrá ló fún ló tàn bá fún ó gbá létí ló bá kú o ẹ dákun níbo nígbà títí máa ń pààyàn àmọ́ ọ̀tọ̀ ó ti wáyé ó ti wáyé náà jẹ̀mọ́ bí ìbá ṣe pé sọ̀rọ̀ náà bá jẹ́ pọ̀ lọ́rùn sí kì í ṣe tí yẹn máa fi ń mú wá tí yẹn máa fi ń ìtàkùn mi nìyẹn àmọ́ tó bá ní pé o fẹ́ pè mí kúrò níbi tí mo ṣe pé kò dáa tí mo sì mọ púpọ̀ náà ṣe irú rẹ̀ àbó ti irú ẹ̀ ẹ̀ ń mú wa àwọn aláìgbé yẹn ni máa ń ṣe báwọn tó má bá wa sọ gbogbo àmọ́ ń tà ní kódà pé bí ìdílésù ẹ ó ṣe jẹ ẹni bí ẹni ẹ̀kọ́ tó tá a bá dé tó ọ̀rọ̀ olóró kan bẹ tó tẹ náà jáde dandan ni ká gbà tá a bá gbà kìí ṣòun lágbà òdodo tó sọ lágbà a gbọ́dọ̀ lè máa ṣèyàtọ̀ láàrin tó jẹ́ òdodo àtẹni tó ń sọ ọ́ gba òdodo bó bó bá ti ẹ̀ kórìíra ẹni tó ń sọ gba òdodo tó sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni ìbàjẹ́ ànígbà bó gbẹ́ni tó ń sọ bá ti súnmọ́ wa tó kódà kó jẹ́ bàbá wa kó jẹ́ ìyá wa kó jẹ́ mọ́ wa kó jẹ́ gbọ̀n wa kó jẹ́ fà wa ànígbà kó jẹ́ onínúure wa àní gbà àìmọ́gbà ni kò túmọ̀ sí pé akórìíra òun gangan rárá aburú tó ń sọ àìsá tó ń sọ lẹ́nu òun la pọ̀ kalẹ̀ òun la kórìíra. anájúwa musa ní fàáltì wá nítorí mo ṣe o bẹ́ẹ̀ ni mo ṣe ìdán nígbà tí mo ṣe o wàhánà nínú bọ́ọ̀lì mo ń bẹ lára yín gbà ní mo ń bẹ lára yín mo ń bẹ lẹ́nu àmì mo ń bẹ ní jàhìlíyà nígbà náà ìgbà ìmọ̀kàmọ̀kan òun ni ìgbà ìmọ̀kàmọ̀kan ni mo ṣe ẹnìkan sọ fún ọkọ mọ́ mutí mọ́ ẹ̀nà à ah, kí mọ́ mutí mọ́ bó bá ti gbẹ́nu ẹlòmí kò gbẹ́nu títí yẹ kí mọ́ mutí mọ́ wá nítorí náà ló ló gbá súnà ìbájọ mọ́ ni o ti gbàgbé ni tí ọ̀gá ló mọ́ mú ìgò méje nínú wa tá a bá mu méjì méjì wọ́n mọ́ mu ìgò méje wọ́n ní pé ẹ o lè mu bíórì gbẹ wọn sọ fẹsẹ gbé máa mutí mọ o kì í ṣe yẹ kó máa mutí ìjọlọ ni o mutí Ọlọ́run ṣe léèwọ̀ tó bá dìbò sọ fún ẹ bẹ́ẹ̀ ni tó bá ní mo mọ̀gbọ̀ méje bẹ́ẹ̀ ni ìyún máa ń mú nígbà tí mo bẹ nínú àìmọ̀ kan àmọ́ Ọlọ́run ti gbàkóso ọ̀rọ̀ Ọlọ́run ti yé mi Ọlọ́run ti fọ̀nà mọ̀ mi nítorí wá dáa fún mi ni pé oore tọ́lọ̀ ń ṣe fún mi ìmọ̀nà ìmọ́lẹ̀ tọ́lọ̀ fún mi ó yẹ kí n fi sàánù rẹ̀ náà kí mi náà mú wọn náà kí n fi hàn ọ́ láàyè omínú àdókùn máa tẹ̀lé ìbàlẹ̀ àfihàn máa yẹ ìṣẹ̀lẹ̀ náà ànábì ní ìmọ̀nì yìí ò lè kún fọ́fọ́ àtìgbàtẹ́ ẹ̀ bá tó ń fẹ́ dáadáa dáadáa tẹ́ ń fẹ́ fúnra yín kẹ́ ẹ fẹ́ fún ọmọ ìyá yín nítorí mú mi kí n máa sọ fún wọn náà nù ففررت منكم لما خفتم فوهب لي ربي حكما وجعلني من المرسلين Ànábì wa Mùsá alayhi salatu wa salam ó ní ẹ̀ nítorí mo ṣe ń gbà mo ṣe o ìyẹn ló mú mi sá fún yín ó ní mo fi họ mo họ jáde kúrò nínú ìlú torí pé ẹ fẹ́ pa mí nígbà náà ni ìsìn máa má pa yín dáadáa mo fẹ́ ṣe ó di ibi mọ́ mi lọ́wọ́ mo wá sá fún yín lámà kìrìtìfùn nígbà tí mo páyà aburú ọwọ́ yín. fàwa àbẹ́lì rọ́bì ṣokùnmá mo sá fún yín ni kí má bàa kó aburú lọ́wọ́ yín ọlọ́run wá fi ṣokùnmá ọgbọ́n ọgbọ́n àmúlò wọ̀jà àlàyé nínú ẹlẹ́mọ̀rẹ́sẹ̀lì ọlọ́run wá yín àmì nínú àwọn òjíṣẹ́ rẹ̀ èmi náà wá di òjíṣẹ́ ọlọ́run wá di ànábì ọlọ́run mo di inú àwọn rúṣúlù ọlọ́run àbẹ́rẹ́ ní nǹkan báwọn ọlọ́run fọ́nà mọ̀ mí ó fún mi ní mímọ̀ ó jẹ́ kí n mọ tó tọ́ àti tí ò tọ́ ó jẹ́ kí n mọ tó dáa àti tí ò dáa ó jẹ́ kí n mọ òkùnkùn àti ìmọ́lẹ̀ ọlọ́run tọ́ mi sọ́nà ó tún wá fi mí ṣe aṣíwájú gbogbo onígbàgbọ́ òdodo gbogbo mùsùlùmí àbẹ́rẹ́ ní nǹkan báwọn torí ẹ̀ eléyìí tó dí jàmá mùsùlùmí ibi a bá ti rí wípé àti lo ẹ̀sìn wa àti pòfin ọlọ́run ọba mọ́ kò fẹ́ rọrùn fún wa jàmá ká gbìyànjú ká gbẹ́sìn wa sá kúrò mbẹ́ ká ṣe ká lọ bí táàtì rẹ̀ sìn wa ṣe nígbà pè ní ìjìra nù tánàdúwà Musa alẹ́ ìsàlátì wọ̀sálà tó ṣe ń gbà náà ìjìra nù ìyẹn àwọn afáàfin pín sí ọ̀nà mẹ́ta ìjìra tó lè mẹ́kánì ìjìrátù àmẹ́l ìjìrátù àmì ìjìrátù mẹ́kàn ààyè tá a bá ti rí pé ààyè ah, yìí gbogbo gbà tá a bá ti wà ń bẹ̀ ààyè rẹ̀ fi hàn lọ́wọ́ bá ṣe ìyẹn tún máa tún kọlù fún ọlọ́run nínú ààyè yẹn ni ààyè lè àáwá jìnnà sáàyè ni àyàn lódì á lọ ààyè ní káàfin irúfẹ́ ọlọ́run bá pamọ́ ìjìrátù mẹ́kàn nìyẹn òun àná bí ṣe tẹ́ kúrò mọ́kàndọ́mọ̀dínà òun ni mustapha tẹ́ kúrò mísírọ̀ lọ sí madian àyè sàlátì wọ́sálà òun ni gbogbo àwọn ànábì ọlọ́run lọ́ máa ń ṣe ìjírà o wọ́n á fi ìlú àbínibí wọn lẹ̀ lọ sí nígbà àwọn ọ̀rẹ́ sì ṣe wọn ò rótò ọlọ́run bá fìdí ẹ̀ múlẹ̀ mẹ́ẹ̀ wọ́n gbógun ti wọn ìnira pọ̀ fún wọn wọ́n wà lọ́bọ̀ wọ́n lọ ibi tí wọ́n ti rẹ́sìn ọlọ́run bá ṣe táǹpẹ̀ ní ìjírà nù lọ́mọ tí ìdìgbẹ̀yìn ayé kò lè parẹ́ kò lè dáwọ́ dúró anábìlá tán kọ́tù lè ìjìnà tú hátẹ́ tán kọ́tù yà kẹrìbà ìjìnà tán sọ yìí kò lè wáwọ́ bó lẹ́wọ́ àfìgbà tí kò bá sáǹfààní àti tọrọ tuntun bá mọ́ fọmọ èdè ènìyàn ló kùnà onígbẹ̀yìn ayé so ìjìnà tó lè mọ̀ káàní nìyẹn ẹlẹ́ẹ̀kejì ìjìnà tó lè amẹ́lì iṣẹ́ bí kíyàn ṣe kíyàn fi ilẹ̀ kó ṣiṣẹ́ dáadáa eléyìí ò bùkátà ìyẹn parọ́ ìyẹn jalè ìyẹn ṣe sìnà ìyẹn mutí ká yan ní táyà sí láì dáhùn ká yan lódì káwa máa ṣe tọ́lọ́run bá fẹ́ ká ṣe ká jìnà sí wẹ́ẹ̀ṣẹ̀ ká mú iṣẹ́ dáadáa ká mú gùn. ẹlẹ́ẹ̀kẹta ìjìnlátulẹ̀ amil ẹni tá à ń bá ṣe lọ́rẹ̀ẹ́ kódà pé mọ́bìn tíyàn máa ń ṣe gẹ́gẹ́ bí ìyàwó tá a di pé eléyìí amúniwọ̀nà lélẹ́yìí ọ̀rẹ́ amúniwọ̀nà ń bẹ ìyàwó amúniwọ̀nà ń bẹ bẹ́ẹ̀ ni ẹni bá jẹ́ amúniwọ̀nà irú ẹni bẹ́ẹ̀ ìyẹn máa jìnà sí wọn a máa jìnà sí wọn lóòyè jìnà sí wọn láyé gbọ́dá lè kìí àmọ́ ẹ jìnà síra yín gbọ́dá ẹ mọ̀ ṣépè fúnra yín lálẹ́ kìí àmọ́ mélòó mélòó ẹ ti lọ́n pé tọ̀ ọmọlúwàbí ni ọmọlúwàbí òun ni àmọ́ látara ọ̀rẹ́ ọ̀rẹ́ ibiṣẹ́ ọ̀rẹ́ iléèwé ọ̀rẹ́ àdúgbò ọ̀rẹ́ ìbárìn ọ̀rẹ́ lẹ́ láti pínín sí jẹ́mọ́ tí ń bá rìn wọ́n sọ di wọ́n sọ di lórí ibú bẹ́ẹ̀ ni wọ́n ní ìwájọ́wà ló ń jẹ́ ọ̀rẹ́jọ̀rẹ́ ìwájọ́wà ló ń jẹ́ ọ̀rẹ́jọ̀rẹ́ ànábì sallallahu alaihi wasallam fi ní alimaribu aladini khalili alábì ní ẹ̀rí ọmọnìyàn ọmọnìyàn mọ̀ bẹ aladini khalili yìí lórí ìlànà tí ọ̀rẹ́ rẹ bá ń rìn ìlànà ọ̀rẹ́ rẹ ló máa tọ̀ fàlìyàdù àjọkùnmọ̀ yóò fáàlì alábì oníkàlùkù yìí ẹwẹ́ tẹ́mù ní ọ̀rẹ́ ayò torí tó bá pẹ́ lára ọṣẹ máa di ọṣẹ ni torí ẹ̀ àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ìyẹn gbọ́dọ̀ sọ dáadáa so eléyìí ní tí anábìwá musa aleyhi salatu wa salam ló ń sọ anábìwá musa ní وتلك نعمة تمنها علي أن عبدت بني إسرائيل النبي موسى عليه الصلاة والسلام ون وتلك نعمة ون آه eléyìí ni oore eléyìí ni oore tọ́lọ̀ ọba tó ṣe fún mi oore láti ní ọlọ́run mú kúrò nínú nínú òkùnkùn bọ́ sínú mọ́lẹ̀ bọ́ sínú mímọ̀ ní gbogbo náà ń kà oore ni oore ni ẹ ṣe báyìí fún mi ẹ ṣe báyìí fún oore ni mr fraona àbí ẹrẹ mi láti oore ni dáadáa ni oore ni mo appreciate ẹ àmọ́. eléyìí ò ní kẹ́ ẹ sọ ọmọ bàní ìsirayílà dẹrú àná àbáta bíi bàní ìsirayílà àná àbáta bàní ìsirayílà kẹ́ wá sọ ọmọ ìsirayílà dẹrú torí pé ẹ̀yin lẹ tírénì mi ẹ̀yin lẹ rè mí ìyẹn wá ní kẹ́ ẹ máa wá ṣe tó tí ò tọ́ fún wọn rárá rárá jàmá torí ẹ lẹ́sìkò àmẹ́tò wa Musa aleyhi salatu wa salam ó kí ọlọ́run fún Fìràwọ́ náà ẹ̀ á máa tẹ̀síwájú lórí ẹ̀ ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ àmọ́ àwọn ẹ̀kọ́ tá a mọ̀ fọ òun náà nìyẹn àì torí pé a ṣoore fún ẹnìkan a ṣe dáadáa fún un jẹ̀mọ́ ká máa wá retí ẹni yẹn kó kún ọ lọ́wọ́ lórí ìbàjẹ́ rárá tó bá ṣoore fún un ṣoore fún un kódà tó bá dìgbà tí wọn náà fẹ́ ṣe dáadáa tó o bá rí òun ni ò mórè àmọ́tọ̀ ìbàjẹ́ ló fẹ́ ṣe kò lóhùn òkun ẹ lọ́wọ́ lórí dáadáa àmọ́ lórí ìbàjẹ́ tó fẹ́ ṣe ó lóun ò lè kún ẹ lọ́wọ́ lórí ẹ̀ tó bá sọ yìí wàhálà má bẹ̀rẹ̀ sí ní ká bòròbòrò ò ní àsìsì mi ò ní ràn mí lọ́wọ́ ò ní fún mi hmm. ṣé èmi ṣe báyìí èmi ṣe báyìí èmi ṣe báyìí. àtà níbi débi ìnáwó afẹ́kọ́mọ ó fún wa lówó afẹ́ṣìyàwó ó fún wa ní ó fún wa lówó ó fún wa ní nǹkan ẹ́ àtúnbímọ náà ó ti fún wa ní nǹkan òkè òun wá fẹ́ ṣòkú yóò mọ̀ retí káà náà ká ká sọ̀pọ̀tì òun àwọn sọ̀pọ̀tì ni ẹ̀ ṣé bí ẹ̀ ṣe ń ṣe nìyẹn ìyàwó tó lè fẹ́ gbogbo ìnáwó rẹ̀ kò ṣẹ̀yìn ní ìnínú ìkejì ó tún bímọ ọmọ mẹ́rin ló ti bí ìkọ̀ọ̀kan nínú wọn ìbímọ rẹ̀ náà fún ọ wọn nu rẹ̀ ṣòkú ya sídìí wọn á ní pé òní òní wá òní àṣìṣe mi ṣídà nìyẹn mọ̀nà ṣe lọ alájẹbí irọ́ ni alájẹbí kankan ò ṣe kankan torí pé n tó gbé kalẹ̀ tó lòun fẹ́ ṣe ó takùtọ̀ náà so ìwọ ló ní kónu gbogbo má jẹ́gá fi irun dẹ́rùbọ̀ ó sàn tó dòdòdò ẹ má bínú tó yẹ pé ìtẹ́sìn nípa lè ṣe lẹ́fẹ́ ṣe gbogbo tọ́nà fún pátá ó màá mú bẹ̀ àmọ́ tẹ́ bá ti fẹ́ ṣe ìtẹ́sìn takò ah ní ní kún yín lọ́wọ́ ìdí fàrà náà fẹ́ lè ló fẹ́ kí musa kún un lọ́wọ́ ni so ó wá ń fi gbogbo dáadáa tó ti tẹ̀síwájú fún musa ó fẹ́ fi dé musa mọ́lẹ̀ musa nínú ẹ ṣe dáadáa lóòótọ́ àmọ́ ìyún àá ní kẹ́ wá máa pa àwọn èèyàn ẹ máa pa àwọn aráàlú ẹ máa kó wọn lẹ́rú ẹ máa sara ni wọ́n ní ò sọ bẹ́ẹ̀ ní ò sọ bẹ́ẹ̀ hmm. Hmm. ọ̀rọ̀ nìyẹn bẹ́ẹ̀ yẹn lè róbi mi bàbá mi tó fẹ́ mọ ṣe yaran ó sì yẹ kí wọ́n ṣe yaran àmọ́ wọn nítorí wípé wọ́n fẹ́ ṣe yaran nìyí àbí nítorí wọ́n fẹ́ ṣe ìbàjẹ́ wọ́n wá máa ṣe yaran lé wa lórí ṣé nìkan mo rán lọ sílé ìwé ni èmi kọ́ mo yín èmi kọ́ bàbá bàbá kí ó tó mọ gan ṣé mi ni èmi fẹ́ sí ibi kí mo san owó kí mo ṣe gbogbo ẹ̀ ẹ́ wọ́n á sọ fún mi gbogbo dákí mọ́ mo gbó lẹ́nu títí ẹ tádì wàhálà ẹ̀ lọ sílé ìwé ọlọ́run sì bá mi sẹ́yìn lẹ́sàn-án ọ̀nà oúnjẹ ìdìrí wa ilé kí iná ilẹ̀ ẹran ọ̀nà oúnjẹ ìdìrí wa gbogbo tẹ́ ṣe pátá ojúṣe yìí ni ọlọ́run ó gbàǹdẹ̀sì fún yín àmọ́ ọlọ́run ní kò dákẹ́ yín máa gbogbo ó tún rìpíìtì rẹ̀ kò sí tí ó ṣẹlẹ̀ bọ́tọ́ mọ̀ míì sí kò yé ìyẹn ló ń rà ẹ̀ ẹ̀ máa bínú ẹ̀ máa bínú ẹ̀ máa bínú gbogbo tẹ́ bá ti fẹ́ dì mọ̀ ṣe fẹ́ fẹ́ kí n yàwèrè yàwèrè rárá ẹ̀ ò ṣọmọlúwàbí ó kì í jẹ́ bàbá tó mọ kó mọ́ làálàá a nítorí pé àwọn náà bí wa nìyí ká wá fún wọn ní ìtọ́lọ̀ ní ká má fún wọn àbí ìtọ́lọ̀ ní ká fún wọn kálà ní fún wọn láà torí pé wọ́n ṣẹ̀ wà àbúrò dánwò bó ṣe wòlẹ̀ kó mọ́ so nǹkan ní wọ́rọ̀ yìí rárá part of training nìyẹn tí yẹn máa ń ní gẹ́gẹ́ bí mùsùlùmí so n tó ń lọ láàrin Musa àti Firaona jama bí n ti máa ń lọ láàrin bàbá sọmọ náà ni àmọ́ bàbá ò lè wo mo ṣe gbá mo ṣàwo mo náwó mo pèsè mo ṣe kinní kó wá torí ẹ̀ kó lóhùn ní gba òdodo tọmọ bẹ̀rẹ̀ sí ní wí tọmọ bẹ̀rẹ̀ sí ní sọ rárá ọmọ náà sì níwò pé ah mi wọ́n àṣìṣì wọ́n ṣe gbá wọ́n náwó wọ́n ṣe gbogbo ẹ̀ ìyá mi ṣe kinní kan tó wá torí ẹ̀ òdodo tó wà lọ́wọ́ ẹ̀ kóhun náà wá dọwọ́ bò ó kó gbọ́dọ̀ dánwò òdodo ju everybody lọ inshallah àmọ́ tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ ọdẹ Allah subhanahu wa ta'ala bimanihi wa karamihi wa fadli kó ṣe àlékún dáadáa fún oníkálukú wa kọ́lọ́n kó lọ́rọ̀ ẹ̀mí wa ọlọ́ọ̀dẹ́kùn ṣoṣo ọlọ́run wa sallallahu ala sayyidina muhammadin wa ala alihi wa ashabihi wa sallama wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.